النصر الواحد لمتفرد سيروا على نهج الرسول وصحبه لا تابه بالهاثم لمتمرد ولتعلنوها للبرية كلها إنا بغير محمد لا تبصر الإخوان في نفقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا لسنة الله دون تردد الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni òní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí alhamdulillah àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́hún kọ́lọ́n jẹ́ kí islam kó wúlò fún wa nínú sàárè abẹ́lọ́hún kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tàlkìámà kí ọlọ́wọ́n bá kó lo islam fún wa káfi jẹ́ ẹni àlìjánná lẹ́yìn wá gba náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́wọ́n bá ṣe sí agbègbè wa yìí kí ọlọ́wọ́n bá má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́nkọ́tọ́ba sí sí agbègbè yìí àwọn àyè tí ò sí fọ̀kànbalẹ̀ níbẹ̀ abẹ́lẹ́ kọlọ́nkọ́ba fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà àtúndúpẹ́ àlàáfíà ara tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àlàáfíà náà kọlọ́nkọ́ má gbà ní ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọlọ́nkọ́ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Amen gbogbo àwọn tí ò ní àlàáfíà kọlọ́nkọba fún wọn ní àlàáfíà àwọn abẹ lọ́wọ́n fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́wọ́n bá ṣe ní tí èmi àtẹ̀yìn tá a fi rí ẹ̀san gbà níwájú ọlọ́run èmi tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ náà ọlọ́run kò darí mi síbi tí màá ti rí ọ̀nà ọlọ́run ẹ̀yin náà ti ẹ́ gbọ́ kọlọ́run kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún èmi àti ẹ̀yin la hawla wala illa billahi aliyil azim tẹ̀síìlì wa tí a ṣe lánàá ó jẹ́ nǹkan tí ó wáyé láti inú suratu nahli quran sixteen aya fifty seven a kọ́kọ́ kà á lórí pé a máa bá tẹ̀síìlì ti tòní lọ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم wàyẹ̀jẹ̀alúnà lílàhìlbànát. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìṣesí wọn òun náà ni wípé ìkan nínú ẹ̀ wọ́n máa ṣàfitì sí ọlọ́run àwọn ọmọbìnrin àwọn wo náà ni wọ́n ń pè lọ́mọbìnrin ọlọ́run àwọn náà ni àwọn màláíkà a sì gbọ́dọ̀ pé àwọn màláìkà lọ́kùnrin a gbọ́dọ̀ pè wọ́n lóbìnrin ẹrú sìn Ọlọ́run nìkan la gbọ́dọ̀ pè wọ́n àfi títí wọ́n ń ṣe sọ́lọ́run yìí Ọlọ́run ọba ní òun kọ́ lòun ní oní subhana. subhanahu wa lahum ma yashtahun. àwa ṣàfọmọ Ọlọ́run ọba abọ́yẹ káàdì ṣàfọmọ rẹ̀ nípa wípé kò bímọ kò sì ní ọmọbìnrin kankan ọlọ́ni àwọn tí wọ́n já wọn kèfèrí ìgbà tí wọ́n ń ṣàfitì eléyìí sọ́lọ́hún òun náà nígbà náà òun náà lọ jẹ́ wípé nǹkan tí àwọn ń fẹ́ tó jẹ́ pé ọmọ ọkùnrin òun nìkan náà ni àwọn tí wọ́n ń sojú kòkòrò ó wá ń jẹ́ nǹkan tí wọ́n fẹ́ kọ́ máa jẹ́ títà wọn nígbà tí wọ́n sì ń ṣàfitì ọmọbìnrin sọ́lọ́run kí ni wọ́n ń sojú òkòrò òun náà ni ọmọkùnrin òun ni wọ́n fẹ́ kọ́ máa jẹ́ títà wọn àwọn ọ̀fẹ́ káwọn òbí ọmọbìnrin kankan. وإذا بشر أحدهم بالأنثى ọlọ́run ní ìgbàkigbà tí wọ́n bá fún ìkan nínú wọn nírò wípé ọmọ obìnrin ni ìyàwó rẹ̀ bí ọlọ́run ní kí ni máa ṣe. zalla wajhuhu muswaddan wa huwa kadhim. ọlọ́run ní ojú rẹ̀ tó funfun yóò yí padà yóò wá di dúdú nítorí bó ti ń banújẹ́ ìbànújẹ́ ó change kọ́lọ̀ ojú rẹ̀ ọlọ́run ní wa huwa kadhim yóò tún wá jẹ́ ẹni tí ó máa bínú tí ó dákẹ́ rọ́rọ́rọ́ fún bínú tí ó wà máa bínú síyàwó rẹ̀ gan. يتوارى من القوم من سوء ما بشر به ọlọ́run ní gbogbo àwọn èèyàn tí bá ń wá yóò máa fara pamọ́ fún wọn nítorí wípé ó gbà wípé aburú ni nǹkan tí wọ́n sọ fóun fóun bí tó jẹ́ ọmọbìnrin. أيمسكه على هود أم يدسه في التراب. yóò sọ nínú ẹ̀mí rẹ̀ gbèsè kò wọ́n gba kínní ìwọlé wípé orí ìyẹpẹrẹ àwọn èèyàn máa fàbùkù kan òun òun náà ló máa gbà wọlé sí wípé. àbí kóun ọlọ bẹ́rì rẹ̀ fi tòrọ ọ̀bì sínú yèèpẹ̀ èwo ni kóun ó ṣe nínú méjèèjì. alasa amaya kumun. ọlọ́ni ala ẹgbọ́n tèmi ọlọ́run ọba fẹ́ sọ fún yín sa amaya kumun ọlọ́ni ó burú o máa ya kumun nǹkan tí àwọn akèfèrí tí wọ́n ń dájọ́ rẹ̀ yìí fọlọ́hún táwọn náà tún wá ń dájọ́ rẹ̀ fún ara wọn nǹkan tó burú ni wọ́n kọ ọmọ obìnrin nǹkan tó burú ni wọ́n ṣàbí ọmọ obìnrin sọ́lọ́run nǹkan tó burú ni. للذين لا يؤمنون بالآخرة مثل السوء Ọlọ́run ní bẹ fún àwọn kèfèrí tí wọn ò ní gbàgbọ́ sálìkì àmọ́ gbogbo ẹni tí ó bá ti ní gbàgbọ́ sálìkì àmọ́ Ọlọ́run tí ó máa bẹ fúnrú wọn ní masalu saudi àwòrán búlẹ̀ máa bá lára wọn ìṣesí búlẹ̀ máa bá lọ́dọ̀ wọn lọ́dún ìjà máa bá lọ́dọ̀ wọn nìyẹn. wàlíláhi masalul àlá. gbogbo ohun tó bá di jẹ́ mọ́ tọ́lọ́run ọba àwòrán tó ga tó dáa tán yányán òun lẹ́ máa bá ń bẹ̀ ìṣesí tó dáa tán yányán òun lẹ́ máa bá ń bá di jẹ́ mọ́ tọ́lọ́run ọba ẹ̀ ní bá dínkù ẹ sì ní bá àyídá níbi títọ́ lọ́hùn. wa huwal azizul hakim. ọlọ́run ọba yìí ni ọba olùborí òun náà sì ni ọba olùdájọ́. walaw yu'akhidhullahu an-nasa bi-dhulmihim. ká ní ọlọ́run ọba ti fìyà jẹ àwọn ènìyàn ní pẹ̀lábòsí táwọn èèyàn ń ṣe kálọ́lọ́run ọba ti fìyà jẹ àwọn èèyàn ní pẹ̀lú àbòsí táwọn èèyàn ń ṣe ما ترك عليها من دابة ọlọ́run ọba ọba ti fi dábàá kankan lẹ̀ nǹkan tí ó máa wọ́ lọ tí ó máa wọ́ gbogbo wọn ọlọ́run ọba ọba ti parun tẹ́yẹ́yẹ́ kálọ́fẹ́ fìyà jẹ àwọn tó ń ṣẹ́kù sí ni. ولكن يؤخرهم إلى أجل مسمى. ṣùgbọ́n ọlọ́run ọba ń lọ lára àwọn tí ń ṣàbòsí lọ́ọ́ di táìmù táwọn ọlọ́run ti fi orúkọ sí pé táìmù tí wọ́n kú lórí ayé tí wọ́n wá jí àwọn nìyí. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ọlọ́run ní nígbà tí ìgbà wọn nígbà tó bá dé ìgbà tí wọ́n jẹ̀yà wọn nígbà tó bá dé wọn ò lè dìlé wákàtí kan nínú ìgbà náà wọn ò sì lè wá kí wákàtí kan wá síwájú ìgbà náà wọn ò lè wá. ويجعلون لله ما يكرهون orí àyàtà wà níyì ọlọ́run ni wàá jẹ́ àlùúnà lè láì máa yẹ kọ̀rọ̀ hù wọ́n ń ṣàfitì sọ́lọ́run nǹkan tí wọ́n kórìíra n táwọn gangan ò lè gbà wọ́n ń ṣàfitì ẹ̀ sọ́lọ́run sọ eléyìí níbi tí a bá tẹ̀ sí èdè lánàá wọ́n ka ayà fún wa padà àtàwọn ayà díẹ̀ wọ́n ti kọ́ àwọn bá tẹ̀ sí èdè torí lọ. أعوذ بالله من الشيطان الرجيم ويجعلون لله ما يكرهون وتسف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب عليم وما أن أنزلنا عليك الكتاب إلا لتبين لهم إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀síìrì wa tòní ní àyà sixty two. Quran sixteen suratul nahli ọlọ́run ni wàá jẹ́ àlùna lillahi. wàá jẹ́ àlùna lillahi ọlọ́run ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ń ṣàfitì sí ọlọ́run ọba ma yakraun nǹkan tó jẹ́ wípé àwọn gangan kórìíra rẹ̀ wọ́n ń ṣàfitì ẹ̀ sọ́lọ́run ọlọ́run bá sì dárúkọ àwọn nǹkan méjì fún wa nínú súrà yìí tí wọ́n ṣàfitì sọ́lọ́run àwọn ò sì fẹ́rú ẹ̀ rárá ọlọ́run ọba dákọ nǹkan alákọ̀ọ́kọ́ níbi súrà níbi aya fifty six lọ́lọ́run ti dárúkọ nǹkan alákọ̀ọ́kọ́ ọlọ́run ní wàyẹ́ jẹ́ àlùúnà lìmáláyà àlàmúnà nasiban mimma razaqnahu. alákọ̀ọ́kọ́ ni tọ́lọ́run bá dákọ́ mi bíi wọ́n ń ṣàfitì nasiban ìpín kan lìmáláyà àlàmúnà fún nǹkan dẹ́gbẹ́ wọn ò rí àǹfààní ẹ̀ rí wọn ò rí ìnira rẹ̀ rí wọ́n wá ń lọ fún un ní ìwọ máa gba ìpín kan nínú mímọ rọ̀zàkì nínú kan náà ọlọ́run bá fún wọn. a ní kí wọ́n fún wa ní ìpín àwọn ọlọ́run ọba ní àfúnyín ní dúkìá ẹ máa yọ sọ́dá kan bẹ́ẹ̀ ẹ máa ṣe sàárà níbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọn ò sí ṣe sàárà tọ́lọ́ ní kí wọ́n máa ṣe wọ́n wá ń lọ fún àwọn tí ò ṣe wọn láǹfààní kankan wọ́n wá ń lọ fún ní nǹkan yẹn ló fi jẹ́ pé àwa náà ń tá a bá ṣe wàhálà lórí ẹ̀ bẹ́ẹ̀ nìkan ni tọ́wọ́ ẹ wípé ọ yẹ kó fún wa láwọn nǹkan kan tá a expect lọ́dọ̀ ẹ̀ pé nǹkan báyìí lọ gbọ́dọ̀ máa mú wá Fún wa kọ̀ wá fún wa ọ wá lọ fún ní nǹkan míì tí ó ṣe láǹfààní àwa náà kórìíra arú nǹkan bẹ́ẹ̀ aya alákọ̀ọ́kọ́ ni aya fifty six ọ sọ àwọn nǹkan táwọn yẹn ń ṣàfitì sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni aya fifty seven náà sọ ó lè wà ẹ̀jẹ̀ àlùna lillahi albanat wọ́n tún ń ṣàfitì ọmọbìnrin sọ́dọ̀ ọlọ́run so lára nǹkan tí àwọn èèyàn ń ṣe nìyẹn nínú àyà mi wàjá alúlì láì ṣùràkà wọ́n ń ṣàfitì partners àwọn alájọni wọ́n tún ń ṣàfitì ẹ̀ sọ́lọ́hún ìtàwọn bá dẹ̀ ni wọn èèfẹ́ káwọn àtẹnìkan ọjọ́ ṣí ààrẹ wọ́n gbà pé wọn làwọn ní nígbà gbẹ ni ọba wọn ní kankan bẹ́ẹ̀ àwọn náà ṣe wàhálà rẹ̀ kéèyàn wá nílé kó tún wá ní kí wọ́n òun àtẹnìkan làwọn jọ ní tó ẹ̀gbọ́n lọ́lẹ́dàá mẹ́tọ́kọ fún rẹ̀ kò ní fẹ́ bẹ́ẹ̀ kọ́dà kíyàwó rẹ̀ ọmọ sọ wípé ilé ìyàjọ ni wọ́n sọ pé rárá o àjọ ní ilé mi ni ọ̀ọ́yá mi lówó kọ́ <laughs> so èèyàn sọ bẹ́ẹ̀ fún un ọ̀ọ́yá mi lówó kọ́ fúnra mi mọ́ kọ́ fún ara mi so nǹkan tá a bá ti fẹ́ ká mọ̀ mọ́ ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni wàá jẹ alúna lílá ìmọ̀ àyàkọ̀rọ̀. wàá jẹ alúna lílá ìmọ̀ àyàkọ̀rọ̀. ọlọ́run ní nǹkan tí àwọn èèyàn kórìíra wọ́n wá ń lọ ṣàfitì ẹ̀ sọ́lọ́hún ọlọ́run ọba ní ká má máa ṣe bẹ́ẹ̀ ká má máa ṣàfitì nǹkan tá a bá kórìíra ká má máa ṣàfitì ẹ̀ sí ọlọ́run náà. وتسف ألسنتهم الكذب أن لهم الحسنى ọlọ́run ọlọ́run ní ahọ́n wọn tẹ́sífù lè kẹ́dìbà ó wá ń ròyìn irọ́ irọ́ yẹn lọ́lọ́run bá wọn fẹ́ dárúkọ kí ni irọ́ gangan tí wọ́n ń pa táwọn kèfèrí máa ń pa tí wọ́n ń jẹ́ pé ẹnu wọn ń ṣèròyìn ẹ̀ ọlọ́run bá wa mú wa òun náà ló jẹ́ bádàlù fún alikẹ́díbà yẹn ọlọ́run ni tí wọ́n ń sọ ni pé anala umule usna ọlọ́run lẹ́nu àwọn kèfèrí lọ́hùn-ún wọ́n ń sọ wípé àwọn làwọn ni dáadáa àwọn àfúntẹ̀síri wá wò wípé ṣé láyé ni wọ́n ti ní dáadáa ni àbí lálìkì àmọ́ ní wọ́n fi sọ wípé buka a ní bùkátà sí aya mi ìyẹn wà ní suwatu Fussilat aya fifty òun làwọn wa túmọ̀ aya tó wà ń bì sọ wípé àlìkèámọ̀ lọ́ máa túmọ̀ sí kò lè túmọ̀ sí ayé sọ wọ́n ní kèfèrí ọmọ sọ pé wàlà ń rùjẹ́ tu ìlà rọ́bì ìnàlí ìdáwù lálẹ́ òsínà. so àyà táwọn afáàfin wa túmọ̀ ni pé àlìkíyàmọ̀ ní sọ kìí ṣe ilé ayé ní ti sọ wípé àná làwọn ọmọlẹ̀ òsínà. àwọn kèfèrí máa sọ wípé àwọn làwọn ní tọ́ dáa jù torí pé àlẹ́ òsínà ní tọ́ dáa jù ó jẹ́ ismu tabdil tó wá jẹ́ abo ní tọ́ dáa jù ìyẹn a ti sọ pé ànímọ́tú àlè òsìnà ìdẹ̀kùn tó dáa jù àwọn kèfèrí sọ pé àwọn làwọn ní ọwọ́ àsọnù ayà ẹ̀ wàlà yín rùjì tu ìlà rọ̀bì. wàlà yín rùjì tu ìlà rọ̀bì. tí wọ́n bá dá mi padà sọ́dọ̀ ọlọ́run ọba mi. ìnàlí ìndàhù lálẹ́ òsínà. kèfèrí ní èmi ni màá ní ìdẹ̀kùn dáa jù lọ́dọ̀ ọlọ́run ẹni wo irọ́ tó ga tí kèfèrí ń pa sọ níbi jẹ́ pé àwọn afa sọ fún wa pé ọ̀rọ̀ gbéǹde àlìkèámọ̀ ní í sọ wọ́n tún wá ní tàbá wa gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wá wá lẹ́yìn tọ́lọ́run fi dá lóhùn gangan sọ pé ọ̀rọ̀ àlìkèámọ̀ ni ọlọ́run wa ní làjàrọ̀ mà. làjàrọ̀ mà á ń làwùn. làjàrọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé làṣàkà ọlọ́run kò sí èméjì ń bẹ ọlọ́run òdodo ní ẹ̀ ń tọ́sọ̀hún ọlọ́run ní analahum náà ọlọ́run iná náà ni nítòpé ní alihusina yẹn ọlọ́run ní iná náà ni kò sí wàhálà ńbẹ ọlọ́run ní iná òun náà ni kẹfẹ́rí ọwọ́ so ìyẹn tó sọ fún wa pé ọ̀rọ̀ àlìkíámọ̀ ni ń sọ kò sọ pé láyé òun lòun máa ní nǹkan tó dáa jù ṣùgbọ́n ọ ń sọ wípé bá òun lòun ní nǹkan tó dáa jù ọlọ́run nítorí sọ náà ni pé ọ̀wọ̀ náà sọ yìí tó burú jù lálìkè àmọ́ òun ni ọmọ ajẹ́ tiẹ̀ kìí ṣe nǹkan tó dáa jù ọmọ ajẹ́ tiẹ̀ sọ ọlọ́ni wa ọlọ́run ọba ni wa annahum mufratun sọ ní kíkà lọ́dọ̀ àwọn àpá máa ń ka Kùránì sọ àwọn kan kà ní. sọ mufurotuna àwọn tó kà ní mufurotun àwọn ni wọ́n pọ̀ sọ àwọn ni wọ́n pọ̀ ìmáàmù Nafi òun ló ní mufuritu sọ Abu Jafar àwọn náà kà ní mufarotun sọ mufurotun tábà kà ní ìtumọ̀ tó yẹ pé ọ wà nínú àyà tó wà lọ́dọ̀ wa yìí ìtumọ̀ rẹ̀ ní tẹ́ bá ní afurọ̀tọ̀ àwọn àfáà ní ìtumọ̀ ẹ̀ ní pé tààràkà kéèyàn àbádọ́ èèyàn síbì kan kéèyàn júyàn kalẹ̀ síbì kan kọ́mọ wo tiẹ̀ mọ́ kọ́mọ tiẹ̀ lùkù sáìdì ẹ̀ mọ́ òun ni wọ́n ń pè ní afurọ̀tọ̀ sọ ìsúnmọ̀ fúlù ẹ̀ lọ́wọ́ jẹ́ ọlọ́ni wa anahum mufurọ̀ mufurọ̀ tuun ọlọ́ni wọ́n jẹ́ àwọn kèfèrí gbogbo wọn máa jẹ́ múfurọ̀tù ẹni tí a máa gbàgbé sínú náà tá abandon sínú náà tabakaba yẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun wá ní múfúrìtù náà múfúrìtù náà kí ni túmọ̀ múfúrìtù òun ni kéèyàn ṣáájú ẹnìkan débì kéèyàn sáré yára kọ́ wá ṣáájú ẹnìkan débì kan sọ ìyẹn ni wọ́n ń pè ní kíni ọ mọ̀fòrìtò ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ní wa anna o mọ̀fòrìtò ọlọ́run ní wọ́n ó tètè yára wọ náà ni pápápá ọlọ́run ní wọ́n ó tètè yára wọ náà so tí ò sí èméjì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ẹ̀yẹn ni mufaritu tẹ́lá pé yẹn ni mufaritu ìyẹn ni wípé èèyàn kọjá àlà olótúmọ̀ sí ìmáàna tàjá wàzàlẹ̀ àdá ọkọjá àlà sọ asọrọfà ọkọjá àlà ìyẹn ni pé wà á nà òun ọlọ́ni àwọn tí wọ́n já wọn kèfèrí mufaritu ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ àsọkọjá àlà ni ọ̀rọ̀ àsọgbọnú ni so wọ́n jẹ́ olùkọjá àlà wọ́n a máa sọ̀rọ̀ àsọjú gbogbo àti wọ́n bá fẹ́ máa ṣe kíní wọ́n máa ń sọ̀rọ̀ àsọjú ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù sọ fárọ̀tọ̀ nínú kùránì tó túmọ̀ sí pé èèyàn ti ṣe àṣejù èèyàn ṣe àṣekọjá àlà ó wà zumar aya fifty six ọlọ́ni antakula nafsun ya asirọ́ta alama farọ́tù fìjàmbìlá sọ ni ẹ̀mí ó máa sọ wípé ẹ wá wo àbámọ̀ àwọn o lórí nǹkan tóun ṣe láṣẹ kọjá àlà lábala ọlọ́run ó dẹ̀ pé bàtúntì máa ń sọ ń gbà mí àtúmọ̀ jẹ́ àṣẹ ètò kéèyàn ṣe nǹkan kọ́mọ̀tò àní náà ń pè ní alẹ́ wàtẹ̀fọ̀rì afurọ́ta gan wa máa túmọ̀ sí èèyàn ṣe àṣekọjá àlà nígbà míì so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa ìṣesí àwọn kèfèrí kò sí ìta túmọ̀ rẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ó tètè jẹ́ ẹni tí ó gbà wájú lọ sínú náà àbí wọ́n jẹ́ ẹni tí wọ́n abandon sínú náà àbí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé aláṣejù ni wọ́n àbí kí wọ́n tún jẹ́ aláṣe ètò gbogbo ẹ̀ pátá yanyan òun náà lọ bá wọn láàmú. نعم تالله لقد أرسلنا إلى أمم من قبلك sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe tẹ̀sílíà ìyẹn ni pé àwọn ànábì ọlọ́run wọ́n máa ń fẹ́ kọjá wípé iṣẹ́ tọ́lọ́run ọba rán wọn gbogbo àwọn èèyàn ni wọ́n gba iṣẹ́ yẹn wọlé nítorí máa ń wọ àwọn ànábì ọlọ́run nìyẹn kọ́ ẹ pé iṣẹ́ tọ́lọ́run ọba rán wọn gbogbo àwọn èèyàn lọ gba iṣẹ́ yẹn wọlé tó máa wù wọ́n nìyẹn. ṣùgbọ́n ọlọ́run bá máa ń sọ fún wa wípé àwọn kan wà wọn ò lè gbà láéláé èṣù ti dúró táwọn èèyàn wọn ò lè gbà á. ọlọ́run bá máa fi ṣe tẹ́sílíà fáwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ tó bá ti ń sọ yẹn ó fi ń dùn àwọn ànábì ọlọ́run nínú wípé òun náà lòun ọ̀jẹ̀ wọn gbà àwọn tí ó gbà lọ́dọ̀ títí ẹ yìí àwọn kan náà ti wá síwájú táwọn náà gbà lọ́nà bá fẹ́ sọ fún wa nínú àwọn àyà yìí náà. تالله لقد أرسلنا إلى أمم من قبلك. ọlọ́run kọ́kọ́ búra náà ó fi ara rẹ̀ búra ó lóun fi ara òun búra ọlọ́run ni àti ránṣẹ́ rúṣùlàn àìmọye àwọn òjíṣẹ́ láti rán ìlà umamin min qablika sí àìmọye nations àìmọye àwọn èèyàn tí wọ́n ti síwájú rẹ̀ àìmọye òjíṣẹ́ àìmọye àwọn tá a rán òjíṣẹ́ sí ni wọ́n ti síwájú rẹ̀ ọlọ́ni gbogbo wọn pátá yanyan tá a wá rán yìí wọ́n wá jẹ́ ní tó ṣe kèfèrí sí àwọn òjíṣẹ́ náà gẹ́gẹ́ bí àwọn jàmá tiẹ̀ náà ti ṣe kèfèrí sí ọ ìwọ ànábì sọ ọlọ́ni fàṣà yìyànà. fàṣà yìyànà làwọn ṣe tọ́nu àmà làwọn. èṣù òun ló ṣe iṣẹ́ tí àwọn yẹn ń ṣe wọ́n ń ṣẹbọ èṣù sọ fún wa pé ẹ̀bọ lọ́dà ẹ̀ máa ṣe wọ́n takọ̀ ànábì ọlọ́run èṣù sọ fún wa wípé ẹ̀ takọ̀ ànábì ọlọ́run lọ́dà wọ́n láwọn fẹ́ pàná bí ọlọ́run èṣù ní ìtẹ́fẹ́ eh, ṣe ń gan lọ́dà gbogbo iṣẹ́ wọn tí ọ̀dà àmọ́ làwọn àṣẹyìí hà gbogbo iṣẹ́ wọn tí ọ̀dà gbogbo ẹ̀ lè sùn sọ́dọ̀ sọ fún wọn kì í ṣe iṣẹ́ rere lọ́rọ̀ máa fẹ́ sọ mẹ́ẹ̀ ṣùgbọ́n àti gbọ́ yé gbàdẹ́pà ti rí èṣù tẹ́sù bá sọ nǹkan dọ̀ sọ fún yàn iṣẹ́ ẹbú ni máa sọ dọ̀ sọ fún yàn lọ́lọ́ba fi pa sí ìfà yẹn rẹ àmọ́ làwọn àṣẹyìí hà gbogbo iṣẹ́ wọn tí ọ̀dà pátá yẹn yẹn gbogbo ẹni kí ni ó èṣù sọ di ọ̀sọ̀ fún wọn. فهو وليهم اليوم ولهم عذاب عليم. èṣù jẹ́ wọn ó dúró gbẹngbẹng lórí ìṣe kèfèrí èṣù jẹ́ wọn ó dúró gbẹngbẹng lórí ìṣẹ́bọ èṣù jẹ́ kí wọn ó dúró gbẹngbẹng lórí ìmọ̀ takò àwọn ànábì ọlọ́run tí wọ́n fi kú sórí ẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n kú lé lórí èṣù ló jẹ́ wàlíyù èṣù lọ́rẹ́ wọn tí wọ́n fi kú dọ́wọ́ ń sọ nìyẹn ọlọ́run ti sọ pé èṣù lọ́rẹ́ wọn wàlíyù hom àṣeyìtàn ìlà àlàkù èṣù lọ́jọ́ rẹ̀ wọn tí wọ́n fi kú èṣù yẹn náà wà ní ìfàwúwà wàlíyù òun tẹ́lẹ̀ nísìnyí àwọn tó jẹ́ ti úmọ̀ rẹ̀ èṣù náà ló wá jẹ́ ọ̀rẹ́ àwọn èèyàn tiẹ̀ náà àlìyá ó mà lónìí èṣù ló sin àwọn yẹn tí tí tí tí tí wọ́n fi kú sórí kúfúrú ọlọ́run wa ni èṣù tó ń wò yẹn o èyí tó jẹ́ àwàlíyù fún àwọn kèfèrí tó ṣáájú lọ òun náà wà wàlíyù lè kàfìrí àlìyá òun fi dúnìyà òun náà tún lọ́rẹ́ àwọn kèfèrí tí ń ṣẹlẹ̀ lónìí lónìí òun náà ní ọjọ́ rẹ̀ wọn tí wọ́n fi kú òun lọ́jọ́ rẹ̀ àwọn yẹn tí wọ́n fi kú ọ̀rọ̀ bá nàbí náà pé òun náà ní ọjọ́ rẹ̀ àwọn kan nínú àwọn kèfèrí tó ń rí lónìí tí wọ́n ó fi kú wọn ò lè gbà láyé láyé tí wọn òun ní ọjọ́ rẹ̀ wọn ọlọ́wọ́n tó bá di jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà kí ni wàá jẹ́ tó. ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà gbogbo àwọn wọ̀nyí ọlọ́ni ìyà èyí tí máa tààyàn tí máa róyàn ọlọ́ni ó jẹ́ tiwọn. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم ọlọ́run wa ń sọ fáwọn ànábì ọlọ́run pé ẹ̀yin tí yín o iṣẹ́ tẹ̀ ẹ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé ọgbà pé gbogbo gbọ́dọ̀ gbà ọlọ́run sọ fún wọn ọlọ́run ṣàlàyé kí ni iṣẹ́ táwọn ànábì ọlọ́run ọba kí ni wọ́n wá ṣe iṣẹ́ kí ni ọ àlìbáyà àtẹ̀bíyì explanation iṣẹ́ tí wọ́n wá ṣe nìyẹn òun ọlọ́run ọba sọ bíbí náà ọlọ́run ni wàmà anzalna alaykal kitaba. anzalna alaykal kitaba illa litubayyina lahum ọlọ́run ní àṣọ kùránì kalẹ̀ fún ẹ ìlà àlìtùbá yìnyínà làhùn ìta torí ẹ̀ sọ kalẹ̀ àníkọ́ wa ṣàlàyé fún wọn ní. kí ló wá ṣàlàyé. إلا لتبين لهم الذي اختلفوا فيه. torí wípé kí wàhánà bí o tó dé bá nàbí ọlọ́ba kan bá ti wá yóò fi àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀sìn àwọn èèyàn máa ṣẹ̀sìn lọ bánabí ọlọ́run bá ti wá nìyẹn ádámà ó fa àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ̀ lórí ẹ̀sìn nígbà táwọn ànábí ọlọ́run bá ń gba iṣẹ́ náà wọ́n ń fi àwọn ọmọ wọn lẹ̀ lórí ẹ̀sìn tó bá ti wá pẹ́ díẹ̀ àwọn èèyàn wà bọ́ síbi ẹbọ ṣíṣe àwọn tó bá wá lẹ́sìn ó wá sọ pé à ká ṣẹbọ o àwọn méjèèjì ọwọ́ àmọ́ fà láàrin ara wọn ni bọ ni ṣé báwọn eléyìí fẹ́ mú asúmọ́ lọ ni àwọn tọ́lọ́wọ́n bá rán sí wa náà làwọn eléyìí ṣé báwọn èèyàn dáadáa nú wa ni wọ́n wọ́n wàá jọ mọ́ jà sí ẹ̀mọ́sẹ̀ bọ àwọn kan mọ̀ ní ẹ̀mọ́sẹ̀ bọ àwọn kan ní ẹ̀bọ kọ́ là ń ṣe ọlọ́run là ń sìn mẹ́tọ́ọ̀dù mi la fi ń sin ọlọ́run ni àyọ̀ máa sọ fún wa wípé kì í ṣe nǹkan dáná bí tọ́ wá síwájú mú wáré ọlọ́run wa ṣe wa sẹ́ǹdì ànábì mi kọ́ wa ṣàlàyé pé kó lè wá fi òdodo hàn àwọn méjèèjì yẹn nǹkan tí wọ́n ń yapa ẹnu nítorí ẹ̀ kó lè wá sọ wípé eléyìí ni tawhid eléyìí ni shiriku eléyìí ni ìtẹ̀lé tọlọ́hun àwọn ará mẹ́kà náà anabi ibrahim òun ló bí anabi ismail anabi ismail ní anabi ọlọ́run ni ọlọ́run ránṣẹ́ sáwọn ará mẹ́kà mẹ́kà náà ló ti exist ó dẹ̀ jíṣẹ́ fún wọn gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wà lórí ṣíṣe dáadáa orí ẹ̀sìn ni wọ́n wà wọ́n ń tàwa fúlé ọlọ́run dáadáa kóró di wípé amúrúbúnú lọ ayì ìkànnù àwọn alárúbáwá tọ́jú ọmọ mẹ́kà òun lówó lọ́wọ́ ó jẹ́ ní pàtàkì wọ́n tún sọ́dọ́ba òun lọ́wọ́ lọ mú gbogbo òòṣà wá sílùú mẹ́kà ìgbà tó mú délùú mẹ́kà àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sin òòṣà àwọn kan sì wà lórí tánàbí Ibrahim filẹ̀ fún wọn àwọn àjọ ń ṣe fàǹfà lórí ẹ̀ ọlọ́run aránàbí wá láti wá ṣàlàyé fún ọ الذي اختلفوا فيه لهم الذي اختلفوا فيه èyí tí wọ́n ń yapa ẹnu ń bẹ́ẹ̀ lórí pé ta ló mọ̀nà ta ló ṣìnà ìwà ànábì wá láti wá ṣàlàyé ẹ̀ fún wọn. وهدى ورحمة لقوم يؤمنون. lẹ́yìn wá gbà náà ọlọ́run bá wa sọ rízìn tànàbí ọlọ́run ni àtẹ̀bí ṣùgbọ́n rízì ìnzálùlì kìtàbí lọ́lọ́run sọ nísàlẹ̀ nísì rízì tọ́lọ́run bá fi ráwọn ànábí ọlọ́run bá wá káwọn wá ṣàlàyé kí wọ́n wá sọ pé eléyìí ní ọ̀nà eléyìí ní tí ó jọ náà ọlọ́run bá tún wá mú rízì ti kí ni o ìnzálùlì kìtàbí wá òun náà ni pé sísọ kùránì kalẹ̀ kí lòun jẹ́ udan òun ló máa jẹ́ ìtọ́sọ́nà wàrà màtàn kí ni ọ òun ló dẹ̀ máa jẹ́ àánú lè ká omi ìyù mi náà fún àwọn èèyàn tí wọ́n bá nígbàgbọ́ sí kùránì ẹ bá ti nígbàgbọ́ sí kùránì tó wá ń tẹ̀lé kùránì irú ẹni bẹ́ẹ̀ orí ibo ló máa wà ó máa wà lórí ùdà orí ìmọ̀nà orí ibo ló máa wà ó máa máa rí àánú ọlọ́run ní gbogbo gbà ní gbogbo àsìkò torí pé ọlọ́run bá ti fi àánú rẹ̀ àti ìtọ́sọ́nà rẹ̀ sínú kùránì gbogbo ẹni tí bá ń lò pátá yanyan. والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها. so ìṣesí Quran òun náà ni kó ṣàlàyé fún wa àwọn nǹkan táwọn kèfèrí máa ń ta kò nǹkan táwọn kèfèrí máa ń ta tó jẹ́ odidi òun náà ni pé wọ́n tako wípé kò sí ti ń jẹ́ gbèǹde odidi nǹkan tí Kùránì nítorí ẹ̀ òun ni nítorí wípé téèyàn bá ti nígbàgbọ́ pé gbèǹde ń bẹ ìgbàgbọ́ tó níyẹn ó máa ràn lọ́wọ́ kó ètè gba ẹ̀sìn ẹ bá ti nígbàgbọ́ pé gbèǹde ń bẹ ẹ bá ti nígbàgbọ́ pé tá a bá ti kú tán kò sí gbèǹde mọ́ irú ẹni bẹ́ẹ̀ àti ṣe dáadáa rẹ̀ láyé ó wọ́n tó gbọ́dọ̀ àbẹ́ kò sí nǹkan bí dáadé fẹ́ lọ gbẹ̀san torí ẹ̀ Kùránì ò lè má máa rìpíìtì ọ̀rọ̀ gbéǹde ọ̀rọ̀ gbéǹde sọlọ́ wọn bá tún para sí ọ̀rọ̀ gbígbéni dìde níjọ́ gbéǹde àlùkìyámà nínú àyà yìí ọlọ́ni wallahu anzala. anzala minas samaa'i ma'a. ọlọ́ni ẹ wò ó ọlọ́run ọba lọ́ba tó sọ̀kalẹ̀ láti sánmà àwọn àfáàní sánmàtọ́ wà ń bẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní saab ẹ̀sùjò ni torí pé ibi tí sánmà wà ibẹ̀ kọ́ ni òjò wà òjò wà ń wájú sánmà ni àwọn àfáàní tọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀sùjò ọlọ́wọ́n bá ń sọ̀ kalẹ̀ láti ibi ẹ̀sùjò máa ọlọ́wọ́n bá ń somi kalẹ̀ láti ibi ẹ̀sùjò. نعم طبعا سمي كلام أحيا به الأرض بعد موتها ọlọ́run ọba òun ló wá ṣe lẹ́ẹ̀lẹ́ lẹ́mìí lẹ́yìn ìgbà tó kú tán kò yẹ kéèyàn dáùtù gbèǹde torí gbé kí ni gbogbo ń dáàfin mọ ìgbéǹde lọ́lọ́run bá ti fi sí gbogbo ẹ̀ fún wa ìka ọlọ́run bá mú wáyìn òun náà ni pé ilẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ nígbà kan yóò di nǹkan tí ó gbẹ́ kò ní lè wù nǹkan ọlọ́run bá wà ní kójú ọ̀rọ̀ sí i tójú ọba ti wá rọ̀ sí i lẹ́ẹ̀lẹ́ yóò wá padà di nǹkan tí ó wù nǹkan jáde ara kí o àmì ìgbéǹde ni torí pé kí ni ọ kí ni yẹn ti kú kí ni ọ lẹ́ni gbé ní gbéǹde kọ́lọ́hún ṣe nǹkan lẹ́mìí lẹ́yìn ìgbà tó ti kú tán. ilẹ̀ ẹlẹ́ ó kú kò ní lè ṣe nǹkan kan mọ́ ọlọ́run ọba ó wà á ní kí òjò ọ̀rọ̀ sí tójò bá ti wá rọ̀ sí ilẹ̀ ẹlẹ́ yẹn ó wà á tún yí para padà ẹ wàá gbin nǹkan yẹn síbẹ̀ yóò wà padà máa wù jáde mẹ́ ara mi wípé ọlọ́run gbé wa dìde ni lára wa gangan fún ara wa gan ojoojúmọ́ ọlọ́run bá ń fi gbèǹde hàn wá tó bá dalẹ́ gbogbo aláṣùn tá a bá dẹ̀ sùn a rí i pé táìmù kan wà tá a ní mọ nǹkan kan mọ́ rárá ẹ̀rọ kò ní mọ nǹkan kan mọ́ rárá ní táìmù kan àwọn táìmù kan ò lè mọ̀ sí fọ́mi èèyàn lálẹ́ ńgbà tó bá sùn kò lè mọ nǹkan kan kò lè mọ nǹkan kan pé ntí ọ̀ ṣẹlẹ̀ ní so ńgbà ọba tó ta jí ìgbà náà ni ó tún ṣe kí ni ó tún padà sí ilé ayé oorun tá a sùn yẹn bí ìbàdàn pọ́lọ́n àwa tún jí padà yẹn bí gbẹ̀ǹde ni so nọ́mà kínní ni ọlọ́run bá fi hàn wá lójoojúmọ́ là ń sùn là ń jí ojoojúmọ́ là ń sùn là ń jí ojoojúmọ́ là ń sùn là ń jí ọlọ́run fi hàn wá pé ọlọ́run ó gbé wa dìde náà ni ṣùgbọ́n a ronú sí yùn pé ta ni ń já sùn tá a lágbára yẹn lè sọ pé òun lágbára pé òun ò ní sùn ọlọ́run rẹ ọlọ́run náà ni ń já sùn òun náà ni tuntun ń já jí so òun náà ló máa jẹ́ àkú òun náà ni ó tún gbé wa dìde ta ni jẹ́lẹ̀ lẹ́ ọmọ kú kó mọ̀ lè wu nǹkan láwọn àsìkò kan ọlọ́run náà ni ta ni tí wọ́n á ní kó tún máa padà máa wu nǹkan ọlọ́run náà ni so àmì ìgbéyìndé ọlọ́run bá ń sọ yìí ẹ wo bí ti ń sọ omi kalẹ̀ láti sánmà so ilẹ̀ ẹlẹ́ lẹ́yìn ìgbà tí ilẹ̀ ẹlẹ́ bá ti kú ọlọ́run aṣèkí ni ó sọ di ẹ̀mí ọsọ di ó fún lẹ́mìí ọlọ́run ọba fún ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ọba fún ní ẹ̀mí nígbà tá a rí wípé kò lè wu nǹkan kan mọ́ yóò tún wá máa wu nǹkan jáde. inna fi dhalika la ayatan liqawmin yasma'un. ọlọ́run ni ẹ̀yin náà ẹ wo eléyìí ẹ wo òjò bí ti ń rọ̀ ẹ wo bílẹ̀ ẹlẹ́ ti yí padà ẹ̀yin náà ẹ mọ̀ pé ah, ah, àmì ọlọ́run tó fojú hàn lórí agbára ọlọ́run ni ó sọ fún wa pé ọlọ́run lágbára láti ṣe nǹkan nìyẹn láti gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán sọ eléyìí ọmọ wúlò fún nìkan ó mi yẹsì mọ fáwọn tó bá létí tí wọ́n fi ń gbọ́rọ̀ gidi sọ àwọn tó bá lè gbọ́ òdodo tí wọ́n ẹ tó bá gbọ́ òdodo tí ó lè ronú sí i lọ́lọ́run bá sọ̀rọ̀ ẹlòmíì gbogbo ndé sọ yẹn kò ní ronú sí i àwọn kèfèrí tó ṣáájú lọ wọn ò ronú sí gbogbo eléyìí tòun ti fẹ́ jẹ́ pọ́lọ́wọ́ bá ń pè wọ́n nílà tó ń pè làákàyè wọn wálé tó ń pè wọ́n lákèésì tó ti bẹ́ẹ̀ wọn ò ronú wọ́n tún gbà wípé kò sí gbèǹde náà nìyẹn so ọlọ́run ọba ń sọ fún wa bíbí ó mú àmì kan fún wa tí kúránì wa ṣàlàyé fún wa mẹ́sẹ̀gì tí kúránì wa pass tó jẹ́ mẹ́sẹ̀gì tó tóbi tí kúránì wa pass so mẹ́sẹ̀gì tó tóbi tí kúránì wa pass mẹ́sẹ̀gì pé ẹyọ kan lọ́lọ́run kúránì wa pass mẹ́sẹ̀gì wípé ọlọ́run nìkan ló yẹ ká sìn kúránì sì wa pass mẹ́sẹ̀gì wípé ẹ̀san ń bẹ lórí tá a bá jọ́sìn fọlọ́run ọba tán fọlọ́run ọba gbé wa dìde á padà wàá gba ẹ̀san sọ ọlọ́run bá sọ bíbí náà ìpè ìgbéǹde ló kàn nígbà tí kúránì bá ti tọ́ yẹn sọ náà tó jẹ́ àánú fún yàn àtàwọn tí ò tún tẹ̀lé kúránì náà táwọn ò rí mọ́nà tí wọn ò ráàánú yẹn gbogbo wa pátá yányán ọlọ́run bá wa gbé wa dìde sọ náà. وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ sọ ọlọ́run ọba tún bọ́ sí àlámọ̀rí mi sọ òun náà lọ́lọ́wọ́n bá tún bọ́ sínú ẹ̀ yìí èyí tó jẹ́ yí pé ọlọ́wọ́n bá fẹ́ ṣàlàyé fún wa níbi bíi kí ló fẹ́ ṣàlàyé fún wa òun náà ni wàrà tí ń jáde látọ̀dọ̀ àwọn ẹranko tí a máa fún wàrà wọn ẹ̀wù tọ́lọ́wọ́n ọba fún wa mu láti bẹ̀ ọlọ́wọ́n ọba fún wa ní wàrà mu wàrà dẹ̀ a máa jẹ́ kí ara kí bọ́dì ò ṣe dáadáa ni wàrà téèyàn bá mú a máa jẹ́ kí bọ́dì ọmọ ènìyàn kó dìvẹ́lọ́pù dáadáa sọ gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ sọlọ́ bá wá fẹ́ sàlà torí pé ọ̀rọ̀ tọ́lọ́ máa sọ̀rọ̀ gbéǹde ní sọ ọlọ́run bá máa dìvẹ́lọ́pù bọ́dì wa ó ní sàlàyé sọ ọlọ́run bá wá mú nǹkan kan wá tí máa dìvẹ́lọ́pù bọ́dì ẹnì kọ̀ọ̀kan wá òun náà ni Laban wàrà sọ aláwọ̀ máa ń lò kó develop body dáadáa ẹ rí i pé wàrà náà là ń mú ní ọyàn nígbà yàyà wa ọlọ́ba fi ń develop ẹnì kọ̀ọ̀kan wa tá a bá tún wá mú ti àwọn ẹranko tọ́lọ́wọ́n ọba dá tá a tún fún tá a tún mú ọlọ́run ọba máa ń lo kí bọ́dí ọmọ èèyàn tún máa develop dáadáa sí i ọlọ́run ọba wa ní ẹ̀yin náà ẹ wo wàrà yìí ẹ lè ronú sí ni ọlọ́wọ́ abẹ́ ká ronú sí ọlọ́wọ́ abẹ́ mú ìrònú wọn lọ́wọ́ abẹ́ ká ronú nípa wàrà. nusqikum mimma fi butuni. ọlọ́run ọba ń fún yín mu láti ibi ẹranko mimma fi butuni yìí n ti ń wá láti inú àwọn ẹranko yẹn ọlọ́run sì ń fún yín mu kí ló yẹ kó wà nú ẹranko ọlọ́run pèsè nǹkan tẹ́ máa rí fún jáde nínú ẹranko eléyìí gan àmì ọlọ́run bá tó tóbi ni nǹkan tó ń pè ní ibúrọ̀ nìyẹn nǹkan tó jẹ́ wípé í máa ń mú ọmọ èèyàn kúrò láti ibi àìmọ̀ kan hábàrọ̀ ọkọjá níbì kan yóò jẹ́ kó kúrò àyà búrọ̀ mínà lè já ní ìlàlẹ̀ elmi yóò jẹ́ kọ́mọ èèyàn ó múùfù kúrò láti ibi àìmọ̀ kan lọ sínú ìmọ̀ ọlọ́run ni ó yẹ kẹ́yìn náà kúrò láìmọ̀ kan kẹ́ ẹ bọ́ sínú ìmọ̀ látara nǹkan táwọn ọlọ́run ọba ń ṣe é fún yín nínú dábà ọlọ́run ni à ń fún yín mu mímọ fi nìyí láti inú dábà ọlọ́run kí náà ń fún yín mu bẹ́ẹ̀. min bayni fawsin wa damin labanan khalisan. so ọlọ́run ọba ó ń gbé wa lọ sí ọ̀dọ̀ àwọn dókítà ẹlẹ́ranko ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wọn pé kí wọ́n lọ wádìí tàbí kùránì ní tún sọ̀rọ̀ sáyẹ́ǹsì àwọn tó bá jẹ́ veterinary doctor kí wọ́n lọ sí operation fún ẹran kí wọ́n wo ibi tí lábànú yẹn ti ń wá lọ́lọ́run ọba ń sọ bí bíi àwọn tó ń sàjà àwọn lárúbáwá àgbà náà wọn ò lè mọ ibi títí wá ṣùgbọ́n lọ́wọ́ bá sọ ibi tó ti wá fún wọn nítorí wọn bá sọ ìkí wọn lọ lakun ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ ọlọ́run ọba ń fún yín mu láti inú ẹranko ọlọ́run ni kí ló ń fún yín mu. ọlọ́run ni àárín méjì òun náà ni wàrà ń gbà jáde narrow passage òun ọlọ́run ọba ń gbà ní wàrà ń gbà jáde ó ń gba ibi tí ìgbẹ́ ìgbẹ́ ẹran wà mí ń bẹ́ ní farsin ibi tí ìgbẹ́ ẹran wà wàdámìn àti ibi tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti ń sàn ẹ̀jẹ̀ ń sàn lápá kan ìgbẹ́ ń sàn lápá kan àárín méjèèjì ọlọ́run ọba wa ní kí nǹkan funfun. ọlọ́run ní wàrà tí ó jẹ́ pé nǹkan kan ò ní kán sí ẹ̀ ní bá òórùn gbẹ̀ǹbẹ̀ kò ní rùnrùn gbẹ́ ẹ̀ ní bá tẹ́sítì gbẹ̀ǹbẹ̀ ẹ̀ ní bá òórùn ẹ̀jẹ̀ níbẹ̀ ẹ ní bá tẹ̀sì ẹ̀jẹ̀ ń bẹ̀ ẹ tún ní rí i pé kọ́lọ̀ rẹ̀ change ah, ibi ìgbẹ́ lọ́mọ ìgbà kọjá àbí kọ́lọ̀ rẹ̀ change ibi ẹ̀jẹ̀ lọ́mọ ìgbà kọjá ẹ ní bá ń bẹ̀ rárá yóò funfun ní ní ní ní yóò funfun ní ní ní àárín bẹ̀ ló dẹ̀ gbà kọjá ọlọ́ni ẹ wò ẹ wà á máa mu wàrà kọ́ọ̀lì sàn ó máa jẹ pure one tí nǹkan kan ọ̀ sí. Si sáà. ìkan lè ṣàrìbí. ọlọ́run ní sáà ìgàn ẹnìkan ò ní fi wàrà sẹ́nu kó ló ń fẹ́ tú lẹ̀lẹ̀ nítorí pé ní sáà ìgàn nìyẹn yọ́ọ́ máa lọ sáà gọ̀fìlẹ̀ aliki yọ́ọ́ máa lọ tìrín lọ́nà fún sọ ọlọ́run ní yọ́ọ́ lọ tìrín ní. ọlọ́run ní nǹkan tí máa lọ tìrín ní lè sáà ilẹ̀ ṣàrìbí náà fáwọn tó bá fẹ́ mú wọ́n sọ wípé ah ẹ̀jẹ̀ wà ń bẹ ìgbẹ́ wà ń bẹ òní sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ láéláé wọn ò lè sọ bẹ́ẹ̀ láéláé ẹ̀rọ bí wọ́n ti máa fún nìyẹn ọlọ́run ni ẹ wo ti tóbi òun ọlọ́run tó tí bá lọ labẹ̀ ẹni tó bá jẹ́ veterinary doctor tó bá là eléyìí tó kó fi dá ọlọ́run ọba mà pé àhà ah, ah. ọlọ́run ọba mà tóbi o ibi tí kinní tún gbà nìyí báyìí ó yẹ kẹ́jẹ́ ò lè ta sí náà ó yẹ kígbẹ́ ò lè ta sí náà yóò máa wò bẹ́ẹ̀ yóò máa wọ́ndà ọlọ́run yóò wọ́ndà kọ́kọ́rọ́ máa wà ọ̀bọ̀lọ̀ mọ́ sèmà níbẹ̀ yọ ọmọ ti tóbi ọlọ́run pé ọlọ́run tóbi pé ọlọ́run kọ̀ǹtúrò nǹkan tó tóbi inú ẹran ẹ̀ ọ̀bọ̀lọ̀ ní kọ̀ǹtúrò rẹ̀ kátó wá sọ inú èèyàn tọ́lọ́run máa kọ̀ǹtúrò ọmọ tí ń bẹ tí ó fi wálé ayé tí ó látara bẹ́ẹ̀ tí tóbi ọlọ́run òun ni eléyìí láwọn tọ́lọ́run bá ṣe ní dáadáa fáwọn èèyàn ni àwa náà la sì ń mú àwa náà la ń gbádùn ẹ̀ àwa náà la ń ṣe gbogbo eléyìí àwa là ń ṣe débàá pé àwọn èèyàn tí wọ́n ti kú òlóko so gbogbo àwọn àǹfààní tó ga tó náà bá ṣe fún orílẹ̀ ayé ni tó bá yà á tún padà síbẹ̀ náà so àwọn kan ra mú tíntìntì bẹ́ẹ̀ wọ́n á sọ di kí wọ́n ti pè tíntìntì kan wọ́n kàn wọ́n kàn fomi sí i wọ́n kàn fi là á tí wọ́n wà púpọ̀ dáadáa ó ti wà lóhùn mu yúgọ̀t yúgọ̀t wo ló mu so àníkọ́ lọ mu pure one gangan tó náà bá ṣe fún wa so kọ́ ló ń kó sànù wa so èyí tí wọ́n ti fi nǹkan sí tí wọ́n ti fi àwọn gbogbo nǹkan ní àtibí sí eléyìí pure wa ni ọlọ́run bá ló fún wa so àwọn ẹran akànṣe ẹran lásán á sì bẹ̀rẹ̀ sí máa rí mú bẹ̀ so látara títóbi ọlọ́run ni náà. ومن ثمرات النخيل والأعناب sọ ọlọ́run ọba tún fẹ́ ṣàlàyé fún wa nǹkan míì tọ́lọ́run ọba tún ṣe fún wa tó tún jẹ́ nǹkan dáadáa tọ́lọ́run ọba ṣe fún wa òun náà ni àwọn date igi làbídùn lọ́dọ̀ àwọn alárúbáwá date ni ṣùgbọ́n nílẹ̀ yorùbá ń bí ètò máa ń wù lọ́dọ̀ yorùbá òun ni ọ̀pẹ lọ́dọ̀ tàwọn alárúbáwá làbídùn ló máa ń wù nìkan kan àjọ ni wọ́n ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ń bí ọ̀pẹ ni máa ń wù lọ́dọ̀ tiwa tàwọn alárúbáwá àǹfààní tó ní èsè kéke tiwa náà bíbí igi ọ̀pẹ táwọn Yorùbá bá tún bẹ̀rẹ̀ sí ṣàlàyé àǹfààní tó ní kéṣegí ni o kéṣe kéke epo tá à ń lò láyé ibẹ̀ láti ń rí sọ látara bẹ̀ bẹ̀ láti ń rí sọ àwọn tí wọ́n á já alárúbáwá náà ní déètì yẹn báyìí òun ni nǹkan táwọn alárúbáwá òun ló ń jẹ wọn tó pọ̀ jù àwọn a máa jẹ wọn a máa fi sóúnjẹ tí ó yó wọn wọ́n tún wá máa ń fún déètì yẹn wọ́n á fún bí ìgbà téèyàn fún ọsàn tí wọ́n bá tún fún nǹkan ná sọ tí wọ́n bá fún nǹkan tí bẹ́ẹ̀ ṣe kéke sọ nǹkan tó dùn ni tọ́mọ èèyàn máa ń gbádùn ẹ̀ dáadáa àwọn ti ṣàlàyé nípa déètì àwọn àǹfààní tó ní nínú ara kìí ṣe kékeré díẹ̀ ní èso yẹn bọ́lọ́mọ bá ti dá yẹn èso tó wúlò fún ara púpọ̀ ni kó sọ ọlọ́mọba tó máa sọ yìí pé èso ti ájíwà tó jẹ́ ti mọ̀dínà ẹ bá ti jí láàárọ̀ tó jẹ méje rẹ̀ ọlọ́ni gbogbo aburú pátá yányán téèyàn kan lè máa sọ bóun fẹ́ fi kàn kò lè jẹ́ tiẹ̀ sọ ara ti tóbi ọlọ́ni sọ látara igi làbídùn àbí igi ọ̀pẹ ọlọ́run ọba máa ń jẹ́ káwọn èèyàn ọmọ fa nǹkan jáde níbẹ̀ bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ anab igi grape èso grape ó wà lọ́dọ̀ àwọn alárúbáwá àǹfààní tí ń bẹ lára rẹ̀ ń ṣe díẹ̀ tọ́lọ́wọ́n bá nu ṣe fóun náà fún àwọn tó bá mọ̀ ọ́n gbogbo eléyìí fún àwọn tó bá jẹ́ ẹni tí bá ń ṣe nǹkan ọ̀gbìn tí wọ́n wá mọ bí a ti fa nǹkan jáde lára àwọn nǹkan yìí wọ́n máa mọ tó lọ́wọ́ bá ń sọ yìí gbogbo ẹ̀kọ́ ọlọ́run bá ti júwe wa sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáhùn sí gbogbo dáhùn yẹn ń ṣe láyé ọlọ́run ti júwe wa síbẹ̀ kò sí nǹkan dáhùn yẹn fẹ́ mú wa tó bá lọ́kọ̀ ojú omi ọlọ́run fún Nuhu tó bá lọ́kọ̀ òfurufú ọlọ́run gbé fún Suleiman gbogbo nǹkan dáhùn lè mọ́ sọ pé kínní ọlọ́run ti mú gbogbo àpèjúwe wa ẹ̀wọ̀n fún kínní kan júùsì yẹn wá dùn ọlọ́run ti mú gbogbo ẹ̀wà náà lọ́run máa sọ bíi. ọlọ́run ní látara àwọn èso làbídùn èso gírèpù ọlọ́ni tàtàkìdúnà. tàtàkìdúnà minhu sakaran wa rizqan hasana. ọlọ́ni ẹ máa rí mú bẹ́ sakaran ọlọ́ni ẹ máa rí mú bẹ́ sakaran gẹ́gẹ́ báwọn afá ti wò ó òun náà ni wípé àwọn kan gbà wípé nǹkan tá a máa fún òun ló túmọ̀ sí so ṣùgbọ́n àwọn kan wọ́n sọ fún wa pé àyà yìí ó ń ṣàlàyé fún àwọn tán já wọn lárúbáwá wípé nǹkan tán ń pè ní sakaron a máa jẹ́ ọtí homron ọlọ́ni ẹ máa mú ọtí jáde níbẹ̀ torí pé ọtí nìyí a máa padà wá jẹ́ nǹkan tí máa ń hún àwọn èèyàn tí máa jẹ́ kí wọ́n hún ríra sọ ọtí a máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n yẹ kí ni ọ kí wọ́n ń ríra so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ wípé ìsìláàmù ó ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá wípé sakaron kẹ́límà kan ní ìdẹ́gbẹ́ àwọn alárúbáwá máa ń lò fún ọtí ọlọ́run ọba ní ẹ̀ mú jáde látara igi làbídùn ẹ sì mú jáde látara igi grape ọlọ́run ọba ní ẹ̀mú sakaron ọtí jáde ń bẹ̀ nítorí pé ọtí máa jẹ́ nǹkan tí máa padà wá pààyàn ọlọ́run ọba fi pè ní sakaron wọ́n ní ibi bíi àwọn àáfàá sọ fún wa wípé ọlọ́run ọba ó fi ọtí ó ṣàlàyé wípé òun lòun ṣe fún àwọn èèyàn kọ́lọ́run ọba ó tó sọ di èèwọ̀ ọlọ́run ọba ọkọ ti mú wa báyìí kọ́lọ́run ọba ó tó sọ di èèwọ̀ olọ́lọ́wọ́ bá ti mú wa báyìí ọlọ́wọ́ bá wa padà sọ́dé wọ̀ sọ ọlọ́wọ́ padà wá sọ ọlọ́wọ́ bá a ààrẹ ní ọsọdẹ̀tọ̀ àwọn àpá sọ ipe lóòótọ́ ni ọ̀rọ̀ yìí wá níwá kọ́bárù nǹkan ló ń pè ní kọ́bárù ó ní nǹkan tí ọlọ́wọ́ bọ̀ pa wá láṣẹ níbẹ̀ tọ́lọ́wọ́ bọ̀ bá dẹ̀ ti pa wá láṣẹ tí ó kọ̀ fún wa àáyà kan ò lè wá wá tí ó wàá jẹ́ násìkù tí ó padà wá pa kinní yẹn rẹ́ sọ gẹ́gẹ́ bá àwọn afa kan ti wò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afa sọ fún wa pé rárá ọlọ́run ọba ìbá àbá ó ti sọ́ díẹ̀ tán bíi pé ọtí káwọn èèyàn máa mú ìgbà tó wá yá ọlọ́run ọba wa sọ di èèwọ̀ ọlọ́run ọba sọ di èèwọ̀ torí wípé àwọn èèyàn mu àmupọ̀jù rẹ̀ ọlọ́run ọba wa padà wá sọ di èèwọ̀ sọ yẹn ló fi jẹ́ pé arímọ́jábọ̀ àwọn àfáà kan tí wọ́n dúró lórí wípé tọ́tí bá jẹ́ nǹkan tó kéré tí ó bá jẹ́ pé kò tí ì pa àwọn èèyàn wípé yọọ máa jẹ́ nǹkan lọ́wọ́ pé ó jẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n àwọn afa sọ fún wa wípé rárá wọ́n ti tako dídí àdìsọ ìṣẹ́ ọlọ́run ọba àdìsọ ìṣẹ́ ọlọ́run ọba ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ntọ́ bá fi lè jẹ́ wípé ó kéré tọ́já wípé tí ó fi lè pọ̀ yọ́ọ́ máa jẹ́ nǹkan náà pé yọ́ọ́ máa pààyàn òṣìṣẹ́ ọlọ́run ọba ní máa àṣìkàrọ̀ ìyìn tó bá ti jẹ́ pé ó lè pààyàn kẹ̀sí ìrùhú fàkọ̀lì ìlúhú haramu. wọ́n á ní pípọ̀ rẹ̀ àti kékeré rẹ̀ yọ́ọ́ máa jẹ́ kí ni ọ haramu. pípọ̀ rẹ̀ àti kékeré rẹ̀ yọ́ kọ́dà kéèyàn ó mú kó ní a tí n ti nílò òun mú ó kàn ra fi ìgbà ọkàn ara fi abẹ́rẹ́ tọ́ báyìí ọwọ́ àfi sẹ́nu ó ti dè wọ̀ nìyẹn. nítorí wọn bá ń sọ níbi bíi bí ìbàdàn jẹ́ pé ètí ò tí ì máa pa wọ́n lọ́lọ́wọ́n bá ń sọ ṣùgbọ́n ọlọ́wọ́n bọ̀ tún sọ pé ó ti di èèwọ̀ kò bá pa wọ́n ọlọ́wọ́n bọ̀ sọ pé ó di èèwọ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá kàn ní òun lòun sọ kíní yẹn fún wọn kí wọ́n máa gbádùn rẹ̀ kó máa jẹ́ nǹkan gbádùn fún wọn. ṣùgbọ́n ìbàdàn jẹ́ pé àwọn èèyàn wọ́n mú ó dẹ̀ máa ń balà káyè wọn jẹ́ ọlọ́run ọba wa sọ ọtí di èèwọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ti wá sọ wípé àti kékeré ọtí o àti pípọ̀ ọtí o ó ti di kíni ọ ó ti di àrọ́ọ̀mù ó ti di àrọ́ọ̀mù nìyẹn ṣùgbọ́n àwọn nǹkan tá a máa ń fún àwọn yẹn ò ní di àrọ́ọ̀mù torí pé tẹ́ ẹ bá lọ mú ìbẹ́pẹ tẹ́ ẹ bá mú un tẹ́ ẹ bá fún ìbẹ̀pẹ̀ lẹ́lẹ̀ gangan tẹ́ ẹ tẹ́ ẹ mú ìbẹ̀pẹ̀ tẹ́ ẹ gé tẹ́ ẹ da omi sí i ìgbà tí ó bá di bíi ọjọ́ mẹ́ta ó ti máa máa ferment ọjọ́ kejì òun náà dẹ̀ lè ṣe kí tẹ́yàn bá mú ó lè kí ni ó lè pààyàn òun máa lead sí pé kí ni ó kọ́ pààyàn ṣùgbọ́n òun tiẹ̀ tẹ́yàn bá mú nígbà tẹ́yàn fún yẹn tí ó pààyàn nígbà tẹ́yàn fi mú oníṣẹ́ kí ni ó kọ̀ dàbí ọtí so ọtí wá ní wọ́n ń ṣe látara igi làbídùn lọ́dọ̀ wa náà ń bí wọ́n ń fa ọtí jáde látara igi ọ̀pẹ wọ́n ń ṣe látara gírèpù wọ́n ń ṣe látara àgbàdo gbogbo nǹkan wọ́n fi oyin ṣe kò sí ètò wọn ṣe so tó bá yẹ pé ọtí ni wọ́n bá fi lè ṣe lẹ́lẹ̀ báyìí tá a mọ̀ pé ọtí ni irú ọtí bẹ́ẹ̀ kọ́dà fẹ́gbẹ́ náà bá mu kékeré rẹ̀ kò ní pààyàn àti kékeré rẹ̀ àti pípọ̀ rẹ̀ òun ló jẹ́ kí ni ọ àrọ́ọ̀mù ṣùgbọ́n tá a bá fún bí nǹkan sílẹ̀ fẹ́gbẹ́ nǹkan tá a fún lẹ́ẹ̀lẹ́ yẹn yọ padà di nǹkan tó lè pààyàn tí yọ padà pàmẹ́ǹtì òun ò ní jẹ́ kí ni ọ òun ò ní jẹ́ nǹkan tá a sọ de wọ̀ pé torí pé pípọ̀ tiẹ̀ náà pípẹ́ rẹ̀ ó lè ṣe kí ni ó lè padà pààyàn káwá sọ pé ó dé wọ̀ rárá kì í dé wọ̀ tiẹ̀ rò pé àlàyé lè yé wa dáadáa so aya yìí oní làwọn afáàn sọ fún wa wípé ọlọ́run ọba fi sọ pé ọtí tọ́lọ́run bá fún wa ọlọ́run ọba sọ níbi bíi pé òun ọlọ́run ọba lòun ṣe káwọn èèyàn máa rí mu ṣùgbọ́n nígbà tó wá yá nínú suwatu mọ́ ida ọlọ́run ọba ti sọ fún wa wípé rijison mina amadi shaitan ìdọ̀tí ni ọtí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ pàṣẹ tẹ̀lé bùrù ọlọ́ni kí yẹn á jìnnà sí i nam ọlọ́ni àṣefún yín sakaran. wàrísìkọ́n hasana. ọlọ́ni nǹkan tẹ́ tún máa jẹ tẹ́ máa mu ọlọ́run ọba ní àtúnṣe jíjẹ fún yín látara àwọn èso náà ẹ jẹ grape ẹ mú ẹ tún fún ẹ bá sọ fún alẹ́ kan ẹ lè fún wọn àwọn kíní ẹ tẹ́ fún tẹ́ ṣe kíni o tẹ́ mú nígbà tí ẹ bá ti pé ẹ bá gbèrò pé ẹ lè fi ṣe juice nígbà tí ẹ bá ti gbèrò wípé ẹ fẹ́ fi ṣe kíni ọ ẹ fi ṣe ọtí so a gbọ́dọ̀ nínú igi làbídùn náà wọ́n a máa yọ omi kál wọ́n máa yọ kálì níbẹ̀ so omi tí wọ́n máa ń yọ ni so dáná bá ti yọ ní kálì yẹn báyìí òun máa wúlò fún yàn láti lò ṣùgbọ́n dágbé ọtí ni wọ́n bá lọ yọ níbẹ̀ ọtí yẹn wọ́n tún lè padà sọ di kálì padà so wọ́n padà wọ́n lè padà sọ di kọ́ọ̀lì padà tọ́wọ́ pé ọtí lọ́ba wà tọ́wọ́ padà wà di kọ́ọ̀lì àwọn afá sọ pé ká má débẹ̀ rárá gbogbo ti gba ọ̀nà bí kíni o ọ̀nà bí ọtí lọ síwájú kó tó di pé wà padà lọ di họ́ọ̀lù padà so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń sọ dáadáa tó ṣe fún wa nípa àwọn èso tá a máa mú jáde à ń jẹ wọ́n a tún fún wọn a tún sọ wọ́n di juice a tún mú wọn ọlọ́run lòun ṣe eléyìí náà. إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ ọlọ́run ní fi dáálíkà ọlọ́run ní nípasẹ̀ eléyìí ọlọ́run ọba nílà áyàtàn ọlọ́run ní àmì ọlọ́run ni àmì ọlọ́run ọlọ́run ọba fi gbogbo àwọn eléyìí ṣe lìkan omi ni yà kìlò fún àwọn ènìyàn tí wọ́n bá lè ṣe làákàyè dáadáa ọlọ́run ní àmì ọlọ́run ọba ọlọ́run ọba fi ṣe so kaka aya kan kúrò ti pé a máa dúró a máa kọ́ntínú ọ̀la. wàhálà rabbuka ìlànà àlìyàní tàkìdí minal jibali buyuta. so tó jẹ́ pé ọlọ́run bá fi sọ súra yìí ló kọ tá a fi ń pè ní súrọ́tù nahali òun náà nìyí òun náà ni àwọn. Ni nǹkan tó jẹ́ kòkòrò oyin tí máa ń fún wa lóyin ńlá ọlọ́run bá fẹ́ lọ bẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ laban fún wa nísìn ọlọ́run sọ̀rọ̀ jews ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ fún wa ọlọ́run wa fẹ́ sọ̀rọ̀ oyin tá a tún la ẹ̀wọ̀n kan gbogbo nǹkan tá nǹkan tá mú lọ́lọ́run bá ń sọ̀rọ̀ yìí níbi bíi so àwọn aláwa ṣe bẹ́ẹ̀ gbogbo àná àní oríṣiríṣi nǹkan múmu lárílẹ̀ ayé ọlọ́run náà ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọlọ́run bá ti ń sọ̀rọ̀ yìí káyọ̀ ẹ̀ṣẹ̀ tó wá máa ṣe gbogbo nǹkan tó ń ṣe nísìnyí ètò ọlọ́run sọ ọlọ́run ọba fẹ́ sàlàyé fún wa nípa oyin ọlọ́run ọba dá oyin oyin jẹ́ kòkòrò kan tọ́lọ́run ọba dá ọlọ́run ọba jẹ́ kó dàbí eh, eṣinṣin òun a máa níyẹ mẹ́rin gẹ́gẹ́ báwọn àfáà ti sọ wọ́n lè sàlàyé fún wa wípé ó ní nǹkan tí máa fi tààyàn. tó jẹ́ abẹ́rẹ́ rẹ̀ tí wọ́n fi táyàn abẹ́rẹ́ yẹn ni wọ́n fi dáàbò bora rẹ̀ yóò máa dáàbò bo abẹ́rẹ́ yẹn tẹ́nìkan bá fẹ́ ṣe ní sùtà abẹ́rẹ́ yẹn ni ó tì síwájú tí ó lọ́ọ́ fi sá yẹn nìyẹn tó náà báyìí tó ti fa abẹ́rẹ́ yẹn sáyàn báyìí tó ti ti bọ́yàn la báyìí so oró rẹ̀ ò ṣe kó lágbára ṣùgbọ́n yóò ṣe àtẹ̀ kọ̀kọ́ jẹ́kẹ́ tó bá fẹ́ ṣe ní sùtà kó sún sẹ́yìn so òun náà máa kú lójú ẹsẹ̀ náà ni ẹ bá lọ gúnyàn lábẹ́rẹ́ nù wọn so àwọn tó bá ti ń gún yàn lábẹ́rẹ́ yẹn báyìí tí bá ti ń tì bọ́nu yàn lára báyìí bẹ́ẹ̀ náà lọ́nà ó parí ayé rẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn afáà sàlàyé fún wa pé àwọn oyin táwọn yẹn ó ní akọ oyin ní akọ oyin ní abo oyin sì tún ní sàkànsabo so ó ní dakarun ó ní unsa ó dẹ̀ ní kunsa ó ní akọ akọ òǹkọ ló ń fún wa lóyin tá a máa ń lá akọ oyin òun máa ń dúró sí akọ oyin ìta ìtàlẹ̀ oyin ni ọ wà ó ní ó máa kùn níwájú ìta oyin báyìí pé ẹ bá fẹ́ wọnú bíi ọ rí já oyin sọ sọ akọ oyin òun ni máa ń wà níta gbangba kí epo máa ń fáwọn èèyàn ní oyin sọ òun ni ọ máa wà ní ìta gbangba tọ́jà yìí pé yọ́ọ́ máa kún yomoyomoyomoyomo abo oyin òun ni máa bí àwọn oyin lẹ́ẹ̀lẹ́ òun ni òun máa ń wà nù lé yóò bí oyin òun gangan náà tún pọ̀ oyin àwọn ṣàkóńsábọ̀ oyin àwọn gángan àwọn náà máa ń pọ̀ oyin jáde kéékèèké làwọn báyìí àwọn ni wọ́n kéré jù wọ́n gbà pé akọ òun abo ló tóbi jù òun ni máa tóbi jù gbogbo wọn lọ so akọ náà tóbi tẹ̀lé ètò wa máa pọ̀ oyin yẹn kéékèèké làwọn àwọn tún kéré ju gbogbo àwọn yẹn tó jẹ́ akọrin àwọn ní ọmọ wà ní ilé oyin gangan táwọn máa po oyin lẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáwà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé so ara ètò ọlọ́run ọba òun náà ni eléyìí tọ́lọ́run ọba ṣe fún wa sọ ọlọ́run ọba ṣe oyin ní nǹkan tó jẹ́ wípé yọ́ọ́ máa po oyin fún wa á wà máa la kì í wá sí gbogbo oyin náà tó máa po oyin fún wa ẹ̀rí báwọn ọlọ́run ọba tún dáàbò bo oyin ó ṣe pé àwọn obìnrin kí wọ́n wà nulẹ̀ ẹ̀yin náà wà àwọn ọkùnrin wa wà ń ta àwọn náà ń dìfẹ́ǹdì níta sọ ọlọ́run bá ti ṣe lé ayé náà nù ọkùnrin ọmọ dáàbò bo obìnrin ni sọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ sọ àwọn yẹn wá ń bí ọmọ àwọn ọmọ yẹn wá ń ṣe kí ni ọ ń produce nǹkan táwọn ọmọ táwọn ṣe kí ni ọ táwọn jẹ táwọn mú sọ ètò ọlọ́run ọba ona leleyi ọlọ́ni wa aw ha rabbuka. wa aw ha rabbuka ila nahli ani takidi mina lijibali buyuta. so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó máa ń ṣàlàyé fún wa kálíbà má títóbi ọlọ́run ọba so a máa ṣàlàyé fún wa náà dáadáa lọ́la tó gbé kò sí àsìkò aw ha ó lè jẹ́ wáàyí látọ̀dọ̀ ọlọ́run wá sílẹ̀ lẹ̀ àwọn a ó lè jẹ́ wáàyí a máa kà fún wa lọ́la ó lè jẹ́ pé ọlọ́run bá kàn fi kíní yẹn mọ̀ọ́yàn lásán alẹ́ àmọ́ wọn ni kuran níbẹ̀ ọlọ́run bá kàn fi mọ̀ọ́yàn lásán kódà a máa túmọ̀ sí àṣàrọ̀ kéèyàn kàn nàka fún yàn so eléyọ a máa máa ṣàlàyé fún wa ọlọ́run bá fi mọ̀ ó fi mọ oyin òun náà ọlọ́ni wa aw àárọ̀ buka ilà nàhàlì. wa aw àárọ̀ buka ilà nàhàlì àni tàkìdí mìnàlì jìbà rìbùyọ́tà. ọlọ́run ọba lọ́kọ́ oyin bí a ti máa sọ nìyẹn iṣẹ́ tí ó máa ṣe ọlọ́run fẹ́ ṣàlàyé oyin ni ọlọ́run lọ́kọ́ gbogbo èèyàn kọ̀ọ̀kan ọmọ kékeré ní ìsìn báyìí ọlọ́run ọkọ bí ó ti fọyàn ya rẹ̀ ọlọ́run ọkọ láwọn oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀ kó o lè kọ́ gbogbo àwọn gbogbo àwọn kan dáhàrin yẹn ọlọ́run gbogbo wọn bí wọ́n ti ayé wọn àwọn kòkòrò ọlọ́run ló kọ wọn bí wọ́n ti ṣe wọn nílẹ̀ kan rí eku eku eku ọmọ àti ó tún gorí ìkíni lọ ibi tó yẹn ò lè gbà ó sì dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n ti ń kọ́ tó náà ọlọ́run ní níbi àwọn orí òkè ìwọ lọ máa kọ́lé síbi orí òkè ọlọ́run ní oyin kọ́lọ́ máa kọ́lé sí kíni o orí òkè sọ elinu náà lẹ́yìn wá gbaná kí tún ni. wàmí náà ṣàjàre wàmí máa yà ọlọ́run ní tó o bá ti rí orí igi lọ́ọ́ máa kọ́ ẹ lọ́ọ́ máa kóra yín jọ bẹ́ẹ̀ ẹ ṣe létí yín bẹ́ẹ̀ sórí igi ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ọlọ́run táwọn èèyàn tí wọ́n bá kọ́lé tí wọ́n fi sílì sí tí wọ́n fi gbogbo kiri sí wọ oyin wọ bí tí wọ́n àràṣà wọn ibi tí wọ́n kọ́ tí wọ́n fi tí wọ́n ṣe táwọn ṣe ní sílì yẹn wá ọ̀nà tí ẹ kọ́ kọ́lé bẹ́ẹ̀ kọ́ tó máa doyin bẹ́ẹ̀ bọ́lá bá ti ṣe fún yín nù <laughs> ọlọ́run ló fi sọ́nà lọ́kọ́ bẹ́ẹ̀ <laughs> ibi tí ti máa bánu ibi ọlọ́run ṣètò tiẹ̀ sínú <laughs> ètò ọlọ́run sọ subhanaka allahumma amdi ashhadu ila ila ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. mo fẹ́ béèrè béèrè nípa tashahud pé tí wọ́n bá kí ẹ̀rùn lẹ́yìn imam tó jẹ́ pé kò kí ń ka tashahud délẹ̀ tó máa sáré sálámọ̀ tíyàn sì ti kà á tíyàn ti bà délẹ̀ ṣé ìyàn máa bà délẹ̀ ni tàbí bó ṣe sálámọ̀ náà ló máa sálámọ̀ then tó bá jẹ́ pé imam ẹ̀ máa ń pẹ́ gan-an tó yẹ pé òun tó máa ń ka tẹ̀ tó máa ń gùn tí wọ́n bá ti wá ka tẹ̀tẹ̀ délẹ̀ ọwọ́ tá a máa ń nà yẹn ṣé a máa drop ẹ̀ ni àbí ayé fi ọwọ́ yẹn lẹ́bẹ̀ẹ́. so alhamdulilayi alamin wọ́n bẹ̀rẹ̀ nípa atashahud sọ wípé nígbà míì ẹ wà lẹ́yìn mọ́mù míì kò ní ka atashahud tí a bá mọ̀ pé mọ́mù ò ká ẹ ọmọ kírun mọ́mù yẹn torí pé ara ọ̀ràn yẹn ni tó yẹ kí ó máa ṣe tí wọ́n bá ti notice pé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn kan wà tí ìmáàmù ò kì í ṣe so ìmáàmù tó yẹ pé tó bá rúkú kò ní gbórí ńlẹ̀ tán tí ó fi lọ forí kanlẹ̀ àbí tó bá forí kanlẹ̀ kò ní jókòó dáadáa tí ó tún fi forí kanlẹ̀ padà bó ló bá ti jẹ́ ọ̀ràn yẹn tí wọ́n rí pé máàmù kan ọmọ ṣe kéèyàn ọmọ kírun lẹ́yìn ó katashahud yẹn la èèyàn máa kó katashahud èèyàn wá tí wàá ka ti tèèyàn tán níbi tashahud nǹkan táwọn afa sọ ni wípé téèyàn bá ti dé ashadu allah ilaha illallah wa dahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ìyẹn lè má ka salati ibrahimiya kó sọ pé allahumma salli ala muhammadin wa sallim so o ti ka sọlátì Ibrahim o ti parí sọlátì Ibrahim ní àná so that kò ní yóò jẹ kó lè yára láti sálámà so lẹ́yìn náà àwọn gbọ́dọ̀ nǹkan tún wà dáyé pé ìní àwùjọ bí kamínà àdábì kọ́bírì gbogbo àwọn eléyìí tó bá ti jẹ́ pé kò sáàyè fún yàn léyàn tẹ́yàn láti kà á àwọn afágbá yìí pé àlèmọ́kà ẹ̀ka ka sọlátì Ibrahimiyya débi tó ẹ̀ kọ́lé pé a máa sálámà tí mo bá ti lè sálámà ṣáájú wa tá a bá ti kárí pé a kà sọ ẹ̀ẹ́ ká ni ní alámọ̀sálàmù ní alámọ̀dé ọ̀sẹ̀lẹ̀ ká ṣe báyẹn ká sì sàlámà ká parí ẹ̀ báyẹn so ìyẹn ni ibi tó mọ báwọn tí ẹ bá rí kí mọ́mù ti sàlámà tí yẹn ò ti kà kà tí yẹn dẹ́ mọ̀ ka ìmáàmù tí yẹn máa mọ̀ dájú pé ó máa èèyàn lọ pẹ́ bóyá èèyàn èèyàn slow ní téèyàn ló jẹ́ fà bí èèyàn tẹ́lẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ rò nǹkan kan lọ ẹ̀ tẹ́lẹ̀ kí ọ̀kadà tó wá máa kà so ó lè rí bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni pé ọwọ́ wa báyìí nígbà tí a bá fẹ́ máa ṣe tashahud wọ́n fẹ́ kí ọwọ́ wa tó jẹ́ fàbẹ́là wa ká nà án ká sì máa gbìyànjú àti mí ó dẹ̀ pé ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn afá sọ bí yọ̀bá sì mí kọ́sí àrípò òun nà án ká gbìyànjú àti nà án ká sì gbìyànjú àti mí ṣùgbọ́n àgbàdo wa máa ń ṣẹlẹ̀ ní pé tó kọ́mọ̀nù ata àfàgbà tẹgbẹ ah, ah, àfàgbà eléyìí sọ òun náà ní pé tẹ́lẹ̀ bá ti parí tàṣáwùdù báyìí yóò wá mú ọwọ́ rẹ̀ méjèèjì yóò ka lókè báyìí yóò wá dà padà wálé ọwọ́ yìí bí ó ti wà nìyí èèyàn ọmọ mi báyìí táwọn ọmọ ẹ̀gbọ́n parí tàṣáwùdù wọn ò fẹ́ kọjá wípé píparí tàṣáwùdù wa a máa dákẹ́ òṣìṣẹ́ ọlọ́wà sọ pé ṣàdúà lẹ́yìn ìgbà tí a bá ṣe tàṣáwùdù tán wọ́n èèfẹ́ ká máa dákẹ́ nínú ọ̀run tá a bá ti lè dákẹ́ nínú ọ̀run tí àwọn ògbé mọ́mú ṣe nǹkan lẹ̀ wá dákẹ́ kíní kan èṣù máa sáré wá á gbẹ́mí èèyàn kúrò níbi ọ̀run gbàdéyàn ọba dákẹ́ déyàn bá ń sọ nǹkan kan a máa fi lé èṣù ni kó wọ́n lè bá àdéwájú yẹn tó gbé nǹkan déyàn ń sọ yẹn a máa jẹ́ kéṣù ò má lè wọlé kó má lè wọlé ẹni àbá dákẹ́ èṣù ò wọlé ẹ̀rọ adádúró ni àbá mi kájé kó máa mi lọ ọdún yàrá tiẹ̀ wà á dákẹ́ náà èèyàn ò lè gbọ́dọ̀ gbé ọwọ́ yẹn wálẹ̀ lẹ̀ ọwọ́ yẹn ó wà téèyàn fi sálámà náà ebi kò sẹ́ẹ̀rì kankan tó sọ pé kéèyàn gbọ́ ọwọ́ yẹn wálẹ̀ náà ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn obìnrin wọ́n ní asalaamu ẹ kú ìgbìyànjú Allah yóò san yín lẹ́san ẹ jọ ǹjẹ́ ó dáa kí ọkùnrin mú obìnrin lọ́rẹ̀ẹ́ àbí kí obìnrin kó mú ọkùnrin lọ́rẹ̀ẹ́. sọ alábìyẹ bàrà mi nínú ẹ̀sìn kò sí nǹkan tí ń jẹ́ pé ọ̀rẹ́ mi kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn pé ó wá jẹ́ obìnrin kò sí inú àwọn tó ṣáájú lọ tí a wà nínú àwọn tán já wọn sọ̀hábà tí a wá sọ pé ìkan nínú àwọn tó ń jẹ́ obìnrin sọ̀hábà ó jẹ́ ọ̀rẹ́ ẹ̀hún so kò síbi tó wà rárá kò síbi tó wà ọkùnrin àtọkùnrin ó máa jẹ́ ọ̀rẹ́ ara wọn obìnrin àtobìnrin òní wọ́n máa jẹ́ ọ̀rẹ́ ara wọn nǹkan tó wà nínú ẹ̀sìn òní ṣùgbọ́n ọmọ ìyá mi nínú Islam tó jẹ́ obìnrin sí tó burú ní eléyìí wọn ọmọ ìyá wa tó jẹ́ obìnrin nínú Islam sọ ìyún gbogbo nǹkan tó bá jẹ́ pé yóò máa da ọkùnrin àtobìnrin pọ̀ kọ́ máa jẹ́ nǹkan tá a máa ṣe pẹ̀lú pápápá tá à ní jẹ́ kọ́ máa pọ̀ jù sọ à ní jẹ́ kọ́ máa pọ̀ jù gbogbo tó bá jẹ́ pé a máa jẹ́ pé ó dà wá àti obìnrin pọ̀ kọ́ máa jẹ́ nǹkan tó pé à ń ṣe pápápá tá à máa jẹ́ kọ́ máa ṣe kí ni ọ kọ́ máa pọ̀ jù pé obìnrin ní ẹ̀mí tiwọn ọ̀rọ̀ gan púpọ̀ ẹ̀mí tiwọn ọ̀rọ̀ púpọ̀ kọ́dà tó lọ́kọ́ nu wọn tó bá rẹ̀ tó jẹ́ yí pé ó ń kéta fún dáadáa tó jẹ́ pé òun ṣe dáadáa sí yóò dìgbà pọ́kọ́ òun kò tiẹ̀ ṣe dáadáa rárá ẹni ẹnìkan ni ó máa respect ẹni ẹni ọ̀sẹ̀ máa pa láṣẹ gbogbo kọ́dà yóò ṣẹ̀ tó máa sọ pé ọkọ òun kò ṣe báyìí fún òun ẹni ẹni ọ̀sẹ̀ sọ pé ẹ lọ ṣe báyìí fún ẹ lọ ṣe báyìí fún tó kò ní agbàsí ọkọ ẹ̀ mọ́ àṣẹ ẹni ẹni wàá mọ́ gbọ́kọ ẹ kó rí bẹ́ẹ̀ rárá ní kínní so wàhálà ńlá oníyọ́ máa jẹ́ ní kínní kò yẹ kó máa rí bẹ́ẹ̀ so àwa tá a bá jẹ́ pé a wà nípò tó pé a wà nípò pé alágbára lórí àwọn obìnrin kan bóyá kó rí pé ọkọ rẹ̀ fẹ́ àwa náà là ń train ni àwa náà là ń tọ́sọ́nà àwa là ń ṣe gbogbo ẹ̀ so tí ọ̀kan ọba ti lè fẹ́yàwó rẹ̀ tán ká máa jẹ́ kí kọ́ mọ̀ wípé kó hóòdì ilé yẹn ó ló ṣe pàtàkì orídìí kọ́ọ̀sì a máa sọ ọ̀rọ̀ tó bá jẹ́ kíní tó tóbi táwọn àtọ́wọ́ tẹ wàá sọ̀rọ̀ yẹn gan náà káyọ̀gbọ́n àná láàṣẹ a máa àwọn níní access sọkọ rẹ̀ àwọn láṣẹ sọkọ rẹ̀ òun láwa máa láṣẹ̀sì sí àwa láwa máa jẹ́ ẹni tí ń ro gbogbo ẹjọ́ fún àwa láwa máa gáìdì ọkọ ẹ̀ gan ọmọ kankan àwa ni wọ́n máa sọ pé kíni kí n tún ṣe ọkọ tún ti dé báyìí nísìnyí o kíni kóun tún ṣe ah, kí ló dé ìwọ́n tó sọ kọ́kọ́ rẹ̀ gangan kéèyàn bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ah, ẹ wá ìyàwó yín sọ pé ẹ̀ ń ṣe báyìí ẹ ta ẹjú ẹ láàrin ara yín sọ àgbẹ̀ pé ọkọ gan ọ̀dáwọ̀ gan mọ̀ ọ̀mọ́ ìwọ ló sì já láṣẹ nínú ilé gangan ìwọ lọ́wọ́ sọ yìí pé ẹ ẹ lọ dáná fún wọn náà ìwọ náà ni ọ lọ dáná ọ̀nà àgbọ̀kọ̀ ọ̀hún burú lé ní ọ̀nà àgbà rẹ̀ fẹ̀kan jáde kú òfin kó máa lọ léyìn ìwọ náà ni ó ń ah, ah, ah, pàṣẹ ṣọkọ <laughs> ẹ kó rí bẹ́ẹ̀ rárá ó ti gbé agbára tó ga ó ti gbé fún ọ nígbà téèyàn bírèkì inú ó mú ẹnìkan nítorí pé wọ́n lágbára púpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń jẹ́ pé irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn ká má jẹ́ kí irú ẹ̀ ọ máa ṣẹlẹ̀ tá a bá tiẹ̀ pé a ẹnìkan ni akọ ẹnìkan lẹ́kọ̀ọ́ ni pàtàkì míì gan wà pé ẹ̀ gan so kò tún wá ní fẹ́ẹ́ fi ọlọ́run lẹ̀ ìwọ tún wá máa dúró ní dúró kíni gbogbo eléyìí kì í ṣe nǹkan tó dára rárá so kárí pé à ń já ara wa kú ká má bàa bọ́ bọ́ sí nǹkan tí ó jẹ́ wàhálà níwájú ọlọ́run so ọlọ́run kò sànù wa. now ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní àti pé ìgbà wo ni obìnrin àti mìrùbọ́kùnrin náà fẹ́ kọ àti ọkùnrin fi gbọ́dọ̀ wà kó tó di pé wọ́n fẹ́ra wọn sílé. kò ní gbèdéke rárá ní kíní pé kíní kan lóòótọ́ nǹkan dáa wà ní ìsìn ìgbéra bá ń sọ̀rọ̀ nípa courtship tá a bá wà àwùjọ wa pé gbèdéke tó wà láàrin ọkùnrin àti obìnrin tó ní pé wọ́n fẹ́ra wọn tá a bá wà àwùjọ tiwa bí ó ti máa ń ṣẹlẹ̀ á fẹ́ kọ̀ pé a kò yẹ kó rí bẹ́ẹ̀ ní kíní ṣùgbọ́n ẹgbẹ́ àwùjọ pé mo fẹ́ fẹ́ ọmọ èèyàn ti sọ pé mo fẹ́ fẹ́ lágbájá báyìí àbátúmọ̀ yìí pé Eh, ntọ́ba lẹ́tọ̀ọ́ lè yàn ọmọ ṣe so kò ní táìmù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sọ pé láwọn adé wọn fẹ́ fẹ́ iṣẹ́ rẹ̀ mọ̀ pé ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ kan ní ibì kan tó jìnnà tó ti lè ráyè láti ṣẹ́tù ó náà fẹ́ lọ ṣe nǹkan tó ti ráyè láti ṣẹ́tù so ọ̀dọ́ wa ti ní ìwé àwọn èèyàn ti lè ṣe akudu nìkan so nǹkan ní ni wípé ẹ sọ̀rọ̀ àyín dáadáa ṣùgbọ́n máa ń kọ́ náà ni wípé lọ́dọ̀ wa níbí ìsọ̀rọ̀ ẹni dáadáa bẹ̀ ọmọ níwọ̀n so wọn ò lè sọ pé àwọn fẹ́ generalize ẹ̀ kàn kàn sọ pé ẹ́ òní kò sí gbèdéke kan báyìí tànàbí sọ yìí pé tọkọ ẹnìkan bá sọ pé òun rẹ̀ ń tọ́ fẹ́ lọ ṣe nọ́sọ̀rù gbàdó ṣe nọ́sọ̀rù náà tó ń rí so sọlọ́ba kan máa ń fẹ́ kọ́ yẹ pé kọ́ ya so tọkùnrin kan bá ti rí i pé ẹ má máa dìlé obìnrin kan tó ti rí i pé ọkọ tóun fẹ́ fẹ́ o ti tẹ̀ ń lọ́rùn sẹ́ni gbogbo afẹ́ wò wá ara ẹni ránranran kan ni tí ò ní tùmọ̀ ìwà téèyàn fẹ́ wò yẹn èèyàn ò lè rí láéláé obìnrin ò lè sọ wà tí ó wà lára rẹ̀ láéláé tẹ́yọ̀ tí ó fi wọlé ọkùnrin ò lè sọ wà tó wà lára rẹ̀ láéláé gbọ́dọ̀ pé ẹ bá sùn tìyàn ni wọ́n mọ̀ wà tó wà lára èèyàn ẹni tó ẹgbẹ́ máa ni ṣé yóò hanrun nílé tọ́wọ́ fẹ́ sùn gan orun mélòó ló fẹ́ sùn lọ́dọ̀ yín tó tọ́wọ́ fẹ́ sùn nígbà tó bá wà ń bẹ̀ ogun máa mánéjì orun tí ó sùn so kò wọ́n lọ sí. kò tiẹ̀ ní sùn gan kò ní sùn so ẹlòmíràn rẹ̀ gbé ọ̀run ṣé wọ́n ní wàá sọ fún pé ọ̀run kí ló fẹ́ sọ kò lè sọ bẹ́ẹ̀ fún ọ láéláé ẹlòmíì náà àárín nǹkan tí máa ń ṣe lóru tó ẹgbẹ́ yóò jí lẹ̀ ọ gbọ́dọ̀ lóògùn kan yóò àwọn ọmọ pé òun máa lóògùn kan yóò jẹ́ ọmọ sá lọ sọ wọn ní sàlàyé fún ọ tó gbogbo kíní èèyàn kàn tán èèyàn jẹ ni tọkùnrin bá tókùnrin bá ti láìkì ọkùnrin tán láìkì ara wọn ìfẹ́ náà ti nífẹ̀ẹ́ ara wọn yẹn wọn wọnú lé ara wọn bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ìfẹ́ yẹn ó máa ga sí ni tẹ́ bá fẹ́ jà ìjà tí wọ́n jà yóò máa tètè parí ìyá níyàn bá jà lójú ọ̀nà ó lè mọ ètè parí bẹ́ẹ̀ tí ìjà níyàn bá jà níyàn ti dọ́kọ àti ìyàwó níyàn ti fọ́ kanra èèyàn ìjà ti máa tètè parí ni sọ ẹ yẹn lè parí ẹ sọ ìyálẹ́gbẹ́ ẹ lè fọ́ kanra yín dẹ́gbẹ́ ọ̀rọ̀ náà lẹ́ máa sọ ìjẹ́ lè yóò lè tè parí lálẹ́ sọ <laughs> àbí tí wàhálà máa ń ṣẹlẹ̀ ní sọmọdẹ́gbẹ́ ẹ ti jọ wà ẹ ti jọ dín kankan náà so ẹjọ wà lọ́dún ara so ìjà yín ò ní pẹ́ kò so ìjà yín ò ní pẹ́ rárá torí pé ẹ ṣùgbọ́n nǹkan tí àwọn òyìnbó gbé wá fún wa so ọ̀làjú yẹn là wá kà sí lọ́dọ̀ wa ń bì ọ̀làjú yẹn a kà sí wípé èèyàn gbọ́dọ̀ study èèyàn gbọ́dọ̀ wà èèyàn gbọ́dọ̀ ṣe kínní gbogbo kínní yẹn lẹ́yìn kéèyàn ó wò pé ok ilé ibo ló ti wá tí wọ́n sáré tí wọ́n ṣe kínní níwájú parí gbogbo náà kàn parí kéèyàn ṣe nìkan àdọ́ fẹ́ ṣe ṣùgbọ́n lọ́dọ̀ àwọn òyìnbó òyìnbó gẹ́gbà wọn á dètè wọ́n lè lo twenty five years lórí pé wọ́n fẹ́ fẹ́ ra wọn wọ́n lè ní máa para fẹ́ra so tí wọn ò jùmọ̀ tí wọn kí wọ́n tó kí òyìnbó tó sọ pé òun wà convince láti ṣe marriage fẹ́ nìkan ah ọ̀nà jìn so kọ́nà sọ ìyẹn làwọn yẹn ń gbọ́yé ní àwùjọ wa dáhùn gbọ́yé ní ìsìn báyìí kí ló ṣe nǹkan gidi so kéèyàn máa dùn ìtẹ̀sìn bá wí ni kí gbogbo wọn sọ̀rọ̀ ń dà fún àwọn obìnrin kí wọ́n sọ̀rọ̀ ń dà fún ìtẹ̀sìn bá wí ẹlòmíràn rẹ ilé ọkọ òun tó máa fẹ́ lọ ọkọ̀ gbọ́dọ̀ ra gbá ọgbọ́dọ̀ ra wo ọgbọ́dọ̀ ra kan àwọn kó tó máa tán jẹ pé má ṣe kínní kan ma má ṣe kínní kan gbogbo gbogbo ẹ̀ náà ìdí ò ní pàtàkì yìí pé kí ni pé yìí serious so mọ ti ń ṣe so ready láti ẹlòmíràn àwọn nǹkan kan pé ìbànú ló ra lé wàhálà kò ní wúlò fún tóbi jáde láyé yóò kàn kó síbì kan ni tí ò ní wúlò fún sẹ́wọ́n bí wọn ní ọ̀kan nǹkan ní yẹn ń ṣe rárá ni ẹ̀yin méjì tẹ́ fẹ́ bíìdì gbèsè ayé yẹn bíìdì gbèsè ayé yín kẹ́ ẹ ṣe nǹkan dáa fẹ́ ṣe tó ń jẹ́ kínní kẹ́ ẹ nǹkan tó bá jẹ́ ògidì nǹkan lèyàn kan kínní kan kò tí ò ní tùmọ̀ dẹ́yìn wọn fi dára yẹn dùn sọ kọ́nà kó fún alágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀. subhanaka wa bihamdika ashhadu ilaha illa anta astaghfiruka